نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله وإذا أردت الاستقامة على الحق وطريق أهل السنة قبلك فاذر الكلام وأصحاب الكلام والجدال والمراء والقياس والمناظرة في الدين فإن استماعك منهم وإن لم تقبل منهم يقدح شك في قلبك وكفى به قبولا فتهلك وما كانت زندقة قط ولا بدعة ولا هوى ولا ضلالة إلا من الكلام والجدال والمراء والكياس وهي أبواب البدع والشقوق والزندقة هذا وقف ولوبا أترى كيف نبوى محمد صلى الله عليه وآله وسلم الله bá tí كي أتو kádàrá kí lónìí ní orí tírà tí a ń ṣe lálàyé fún wa eléyìí ni sharh sunna ti al-imam al-barbahari allahu yarhamu afá ní qawluhu ọ̀rọ̀ tí afá sọ wípé wa iza aradta al-istiqamata tó bá fẹ́ ìdúró ṣinṣin lórí òdodo wàtọ̀ríkì àlìsúnnà ti kọ́blák àti pé o tún fẹ́ rìn lójú ọ̀nà àwọn tó jẹ́ alùsúnnà ṣáájú rẹ fáàzàrí alkalam àáfàá ní kò jìnnà sí alkalam alkalam òun náà ni ìròrí wa ashabi kalam àti àwọn oníròrí wọ́n ní kò jìnnà sí ìròrí àti àwọn oníròrí àwọn philosophers afáàní mi fita ni alì tọ́láàlì annahum jalabu ilmal kalam wal jadal afáàní mi fita ni alì tọ́lá nínú fitina wo ní anu annahum jalabu ilmal kalam o náà ni wípé wọ́n fa ilmul kalam eléyìí tí a rán sí ìmọ̀ waljidal àti waljadal àti ìmọ̀ reasoning and logic eléyìí tí àti ìmọ̀ mantik wà ní ìmọ̀ mantik ìmọ̀ jiyàn àti mantik wọ́n fà á wàjá alúhùn adílá wàlbàrọ̀hìn wọ́n sì sọ di ẹ̀rí tí èèyàn fi mọ́ wọn òdodo alẹ́ ti yàtẹ̀mídúnà àléyá fi àkídá tì wọ́n fi ń wọn ẹ̀rí onáà fi ṣe ẹ̀rí téèyàn fi mọ́ ọmọ òdodo téèyàn ó sì mọ ọmọ ìpìlẹ̀ àkídàrí lórí wàtárákùl kìtáàbà wa súnà wọ́n fi kìtáàbà àti súnà wọ́n fi sílẹ̀ lẹ́ánàhùmọ̀ látù fi dánilẹ̀kíni ìndàhùn torí pé kìtáàb àti súnà kò túmọ̀ sí ìmọ̀ àmọ̀dájú lọ́dọ̀ àwọn oníròrí wà ilmi kalam wọ́n ní ẹ̀rí ẹ̀rí mọ́ntìkì àti ilmi kalam eléyìí tí a mọ̀ sí ìmọ̀ àwọn oníròrí ẹ̀yìndàhùn lọ́dọ̀ wọn àdílàtún yàkìníyà wọ́n ní ẹ̀rí tí ó dájú gbà ó ní o wàbàrọ̀ hínú kọtìríyà àti àwọn àwíjàre tí ò ní àbùlà فبذلك خليه فبذلك دخل الشر على المسلمين wọ́n ní eléyìí ló fà á tí aburú fi wọlé tó àwọn mùsùlùmí à ń tọrí kí ulama ilkalam láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ oníròrí waljadal àti àwọn oníyàn walmantik àti àwọn onímọ́ntìkì alladhina ya'tamiduna ala qawaidil mantik wa ilmi kalam àwọn tí wọ́n ń gbára lé àwọn qawaidul mantiq àwọn òfin tàbí àwọn tí a lè pè ní àwọn mọ́jẹ̀mú a ìmọ̀ mantiq tó dólé lórí wa ilmi kalam àti ìmọ̀ philosophy tí í ṣe ìmọ̀ ìròrí wàyẹ̀jàlúnàá àbárọ̀hìnà wà àdìlá wọ́n sì sọ di ẹ̀rí àti in wọ́n fi mọ́ mọ̀ òdodo wàlá ya'tamiduna 'ala al-kitabi wa sunna wọ́n sì nígbà alẹ́ kìtàb àti súnà lè annal kìtàb wa súnà bí záàmìhìn la yufidani al-yaqin nítorí wípé ìmọ̀ kìtàb àti ìmọ̀ súnà nínú ọpọlọ wọn nínú làákàrí wọn la yufidani al-yaqin kò lè mú ìmọ̀ àmọ̀dájú wá fàyíyá tún fi dúlíyà kí ní ìdáhùn òun náà ni òdodo lọ́dọ̀ wọn òun náà ni tí wọ́n fi mọ ẹ̀rí àmọ̀dájú wáyú sàmọ́ọ̀nà ha albarahi wọ́n á sì máa pè ní albarohin eléyìí tí a mọ̀ sí àwíjàre kọ́ọ̀lùhù àfáwa Sheikh as-Salih al-Fawzan hafizahullah wọ́n ní walmira waljidal walkiyas walimunazara fìdí ìmá jíyàn àti ìmá fi iyèméjì bá ẹ̀rí lò walkiyas àti ìmá lókiyas walimunazara àti ìmá jíyàn inú àlámọ̀ rí umuru dínì la yajuzu an tujala mahallan lil akhdhi wa radd wal jidal wọ́n ní àlámọ̀rí ẹ̀sìn wa a gbọ́dọ̀ fi ṣe in tí yóò mọ̀ jẹ́ wípé yóò mọ̀ wà ní abala pé a sọ ti ẹ jẹ́mi náà sọ tèmi jáde jiyàn ọ̀rọ̀ yìí káwùbí tí a fi orí rẹ̀ gúnlẹ̀ sí wàhùrí yàtọ̀ ra yìí kàmọ́ yakulun àti wípé oore ọ̀fẹ́ wà fún kálukú láti fi ọpọlọ rẹ̀ kó fi rò ó àlámọ̀rí ẹ̀sìn bó bá ṣe fẹ́ eléyìí náà ń pè ní hurriyatu ra'yi ipe kálukú ló ní freedom of thought kálukú ló ní oore ọ̀fẹ́ láti lè ronú láti lè digest anything bó bá ṣe fẹ́ wà á ń tẹ́kùdọ́ àlùsọ̀ wal jaraid wàtúláàkù bíi al-alsina wà ń tẹ́kùtọ̀ á lè sọ̀ àti wípé àlámọ̀ rí ẹ̀sìn o ìsàlẹ̀ ló gbúdọ̀ wà kó jẹ́ wípé ọ̀rọ̀ àwọn oníròyìn àwọn oní ìwé ìròyìn ọ̀rọ̀ àwọn sọ̀hàfíyún àwọn journalist òní wà lókè wàtúláàpù bí i alìsìn yóò wà di tí à ń fi ẹnu tá à ń fẹnu pa lè anna umúrọ̀ dín ní tọ́tàrọ̀ nítorí wípé àlámọ̀ rí ẹ̀sìn ó bùkátà àpọ́nlé ويقتصر فيها على ما دل عليه الكتاب والسنة àìsí ìkọjá ààyè wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ju ti kìtáàb àti súnà tó bá sọ lọ wà láyẹ̀ sí rufíhá jìdáàlù abadan alámọ̀rí ẹ̀sìn kọ̀ la èèyàn lọ pàápàá àbòsí rẹ̀ kó mọ àádìhí ìyàlùkọ ìdà àáfàá ní eléyìí ní ìpìlẹ̀ tó dúró déédéé wàlmanhaj selim àti manhaj tí ó gbádùn wàhádà muktadal iman billahi wa rasuli wọn nílé gangan ni ògóńgórí ìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala àti anabi sallallahu alayhi wa alihi wa sallam walhada qal ọ̀nà ilé ló fà á tí ọlọ́run ọba àlékọ́ láti sọ wípé ma yujadilu fi ayati llah illa alladhina kafaru fala yaghurunka taqallubuhum fil ọba ní ma yí jáde lu fi ayati Allah kò sẹ́ni kankan tí ó mọ̀ já ọ̀rọ̀ ọlọ́run ọba àmì ọlọ́run ọba níyàn illa alladhina kafaru àfi àwọn tán jẹ́ kèfèrí ọlọ́run adójú ọ̀rọ̀ kan anábì sallallahu alaihi wa sallam wípé fala yagururu taqallubuhum fil bilad gbogbo ibi tí wọ́n bá dé láyé wọ́n lọ nu sánmọ̀ ni wọ́n lọ nu òṣùpá ni wọ́n rè gbá ni gbogbo tí wọ́n bá dà láyé ọlọ́run sọ fánàbí sallallahu alaihi sallam wípé mọ́ wo bẹ́ o wọ́n sì gba ìtànjẹ pẹ̀lú gbogbo ibi tí wọ́n bá dá dé láyé kò síbi kankan tí wọ́n bọ̀rọ̀ wọn já àfi tán bá túbá lókù ju inú náà lọ kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀. fil Qur'an àwọn tí wọ́n ń jiyàn nípa Qur'an hal huwa kalamullah aw huwa kalamul bashar ah, sọ̀rọ̀ ni àbọ̀rọ̀ èèyàn hal yufidul yakin aw la yufid ǹjẹ́ Qur'an ǹjẹ́ ó áó áó áó áó ila áàkìrí tàbí àwọn orú ọ̀rọ̀ tó jọ báyìí hádá hádá khatọ̀ hádá mínà jìdál ní kí ṣe mí ẹ bá ti rí mí in tí ó tẹ̀lé kò tún gbọdọ̀ jẹ́ márífà mọ́ nọ́kà ni ó jẹ́ tó bá ti wá jẹ́ márífà ó mì pé mí nìyẹn ní nóònù tó gbà sùkúrù yẹn ló gba fáfíà ẹ̀fọn bẹ́rù ẹ̀kọ́ rẹ̀ tẹ̀ kì í ṣe mí ló wà ń bẹ̀ mí náà ló wà ń bẹ̀ ẹ bá ti rí min mo rò póyé ẹ bá ti rí mí ní tó bá tẹ̀lé bá jẹ́ márífà kátọ́ wù mí tí nǹkan bá tẹ̀lé mí tí nǹkan bá tẹ̀lé mí tó bá ti jẹ́ nọ́kra so kò ní jẹ́ mí náà mí ni ó jẹ́ tó yẹ kí márífà ló tẹ̀lé mí ni ó jẹ́ so ilé kan sọ pé mí ń jìdá kò ní jẹ́ mí ń jìdá mí náà jìdá kò ní ó jẹ́ mo rò póyé aha. Aga minal jidal bi ayati Allah tàbí kó sọ pé ádámì dìdá lẹ́m̀bì àyàtìlá so méjèèjì náà ló correct but kò lè lọ ní mean kó tó wá lọ jẹ́ wípé márífà ni ó tún wá tẹ̀lé nǹkan tó tẹ̀lé tó wà lẹ́yìn ẹ̀ kò ní lọ báyẹn so mean náà ni ó jẹ́ tó bá yẹ wípé nọ́tìrà mi yóò jẹ́ mean dìdá lẹ́n ó ti yé láti pé márífà yóò jẹ́ mean náà ó ti yé aha so bó ṣe jẹ́ nìyẹn. هذا من الجدال بآيات الله eléyìí òun náà ni ara ìmọ̀ jiyàn pẹ̀lú àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala yáání eléyìí tó túmọ̀ sí kàánàhùn láàyè síkúnà fi àyàtìlá tí ó mọ̀ wájú ebi wípé wọ́n ní ìfọ̀kànbalẹ̀ àyà lórí àwọn àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala fàyùjà àdìlú náà fi yá ó wà mọ̀ jà níyàn أو أحاديث رسول الله المعصوم الذي لا ينطق عن الهوى tàbí hadith anábi sallallahu alaihi wasallam وسلم المعصوم، anábi tọ́lọ́wọ́ bá àlékọ́lá tó ti là kúrò nínú pé kó mọ̀ọ́mọ̀ yapa àti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala alladhi la yantiqu anil hawa anábi sallallahu alaihi wasallam tó ti wípé kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu كأنها محل الشك وأخذ ورد وأمور الدين ليس فيها مناظرة ونقام سبيل عزيزيك أفيا سيدي ويسيا كم يسيني èmi gáàsì ẹ̀ṣẹ̀ ìrètí nípa rẹ̀ kí ni wọn náà rí ti dàrí hàtà wà múrù dí ní láìsà fi àmúná ọ̀rọ̀ aláàrí alámọ̀rí ẹ̀sẹ̀ sí ni kò sí wípé à ń figa gbága à ń ṣe dìbẹ́ẹ̀tì lè lórí bá níyà òmúrù sáàbìta torí pé àlámọ̀ rí ẹ̀sì ní o àwọn àlámọ̀ rí tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ni yùsálàmùláhà láti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ọ̀láyíta fi ha ṣák kò sí èméjì náà àlámọ̀ rí ẹ̀sì hátà tó tọrọ àlèbá kàmọ́ yẹ kò lóòrùn débi wípé yóò wá sí wípé ó kù káàtà kámọ̀ sí research gẹ́gẹ́ bí àwọn èèyàn ti máa ń sọ kọ́ọ̀lù ẹkùnrin ti kọjá fáàrí ní sílẹ̀ kọ́ọ̀lù ọ̀rọ̀ tí àfáà sọ wípé fàyínà ìsìnmá àkà mínimú wàyínà ìtẹ́tìbà mínimú yẹ́tìdà hùṣàkà fíkọ̀lì wọ́n ní fàyínà ìsìnmá àkà ìdẹ̀sì fàyínà ìsìnmá àkàmì ìlú ọ̀rọ̀ àwọn oníròrí wàyí lámtẹ́tìbàlì nínú ó dàpé mọ́gbà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ́tìdà ìṣàtìkà fíkọlì bàbá ní yóò kó iyèméjì sínú ẹ̀mí yáni ìsìnmá àkàílà ìtìdà ìmọ̀ lọ lísìn sí iyàn káwọn ẹ̀rọ ìsìnyàn sọ́mọ́ sí fanfà fí umúrìdì lórí àlámọ̀ rí ẹ̀sìn ní áwùlà látọ̀dọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn oníròyìn wàyí ńlá ń tún sọ dínkù fún kódà kó o mọ́ gbà kó dodo ni wọ́n sọ yóò á sì rù fi kọ́ńtì yóò ní ipa nínú ẹ̀mí rẹ̀ wàtàtà á wà ní fi há sí ní mùsùlùmí tó bá padà wá yá ó padà mọ́ mú àwọn nǹkan yẹn ní awẹ́wà ní ìfẹ̀rẹ́rẹ́ lè ánàwò ìdàkásùrọ̀ ní ìsà kọ́ńlà lè sà nítorí pé tí ìǹkà tó bá ti pọ̀ jù kọ́lá ìṣà ẹ̀rí wípé lápòjú ẹni ìsìn kéèyàn kan ó fọwọ́ gba ẹnìkan báyìí lẹ́ẹ̀kan náà tẹ́wọ̀n pé ẹni ẹ bí ó tètè tà ní ẹ ó máa ṣáà bọ́bá gbọ́ ọkàn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrìnkà mo ti mọ̀ pé wọ́n náà ní mọ̀rọ̀gbóyé so kọ́lẹ̀tì sà ìfúnra mọ̀ yóò tẹ́kí ni o máa kéré lápòjú ẹni ìsìn kéèyàn wà ní ìlú kan kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀ tẹ́gbẹ́ ìlú yẹn ninety nine point nine percent àwọn obìnrin tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìhòòhò ni wọ́n rìn bí one percent tó kù àwọn ọmọ múra bí ọmọlúwàbí láàrin oṣù kan èyàn wá lè mọ́ rí ẹnì kẹta tó máa bẹ̀rù lọ́àbí ìjọkíjọ èyàn bá ti ń pẹ́ ní àwùjọ yẹn àìdá kò ní wúwo lójú èyàn mọ́ ayé ẹ̀kọ́ ni àìdá bí a obìnrin ní òhùn wọ́n rí òhùn oníwọn lónìí oníwọn lọ́la oníwọn ọjọ́ kejì so ìdàkásùrọ̀ tó ń ta kọ́ńdà tẹ̀sà so ìfúra mọ́ wípé ah aburú sùgbọ́n ìjọba bá ń parí ìsìláńlá ìsìláńlá ìsìláńlá ọjọ́ kejì ó tún ń lọ ṣùgbọ́nàlá tẹ́rọ ipé ìdàkátùrọ̀ ìsá kọ́lá ìsá mo rò pé ha so lórí jẹ́ ipé ní ìsìn láì obìnrin tí ń tọ̀kadà tẹ́ òòrùn obìnrin tó tọ̀kadà

tàmáyà pẹ̀lú owó àwọn lárúbáwá ní wọ́n sì mọ́ wí nìyẹn kọbla an tẹ̀zàrà áàdìdí alifadọ́ ìyá bàbá ní sáájú kí íńtánẹ́ẹ̀tì tó dé sáájú kí íńtánẹ́ẹ̀tì tó tó dé before the arrival of electronic world kí ayé ó tó lùdára wàmọ́ yàjú fi hà àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ hmm? nínú ìjìdá ìdí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọlé àkídà àti lọ́rọ̀ àkídà káàmì mùsùlùmí na ìhàrí ìbíláàdì aláàkídà ti sẹ̀lìmà àwọn mùsùlùmí nínú ìlú tàwàí Saudi àdìsọ́kà àwọn èèyàn nípa ọlọ́run nípa tàwàí nípa màláíkà nípa rúsùn nípa kọ́dà káàdẹ́ sẹ́lìmọ̀ ó mọ̀ lálàáfíà o àdìsọ́kà àwọn èèyàn mọ̀ púpọ̀ o ṣùgbọ́n wọ̀nà ń táyé ń dá wọ́lá ọ̀há bàbá ní kò sí èméjì kankan lọ́dọ̀ wọn nípa wípé òdodo ni àdìsọ́kà wọn wọ̀lá sì ní kò sí mo gbàgbé wípé ọ̀kan oṣù ọlọ́run bá sí ìgbà tí ń jẹ bẹ́ẹ̀ minimum an yatakallamu fi mas'alati min masail din kò sì sẹ́ńtẹ́ bí dá láyà tàjárọ̀ à kò sẹ́ńtẹ́ bí dá tó lórí láyà tó lè sẹ́nubà àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa báyẹ̀ ìjìrún nà fi há ilá ìlàmọ́ ìlú bàbá ní wọ́n padà lọ sẹ́rí ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn olùmọ̀ ní àfáà wa kí lẹ rí sọ sí o ẹ bá wa dá sí o kí lọ́lọ́run wí o kí lànàbí sallallahu alayhi wa sallam kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí o kí ni àgbọ́yé àwọn ọmọ ilé kéwu ànábì sallallahu alayhi wa tí ṣe àwọn sọ̀hábà fasọ́rọ̀ umuru di mahallal jidal wàláàfì wàrọ́dì wọ́n ní àlàámọ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn ó ti wá di ìtàjọjọ́ ó ti gagbága tó ti di pé wíṣì ẹ kémi náà wíṣì mi démi náà sọ tèmi ah kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ náà ah dédé èèyàn ní gbogbo wa wà kò rí ìyá sí freedom of eh, talk pé n tó bá wù mí ni mo lè nínú ọpọlọ kàmọ́yà kúló ẹgẹ́ bí wọ́n ṣe bisababi hadihi al-fadaiyyat al-khabitha bàbá ní kò sí tó fà á ju fìtínà ayélujára tó jẹ́ àdánwò fún gbogbo àgbáńlá ayé ọmọ ènìyàn pátápátá fal'amuru khatiru jiddan fal'amuru khatiru jiddan bàbá ní á lè lágbára gan o lágbára gan yaqulu qailuhum ìkan nínú wọn sọ wípé àádìí alàtòfíà fílà láàmọ́sára yìí àtàwọn àfáàtì ẹ̀fìmọ̀ ọ̀rá wọn lórí ẹ̀ àtẹ́kì sọ̀rọ̀ kan ní bẹ́ẹ̀ mọ́ lórí mọ́sálà báyìí wàlìwòlàmáàrùn yẹ̀tùmúnà hátà ánà àwọn àfáà wọ́n sì tupamọ́ fún wa àwọn àfáà wọ́n ṣàlàyé rẹ̀ fún wa wọ́n sọ fún wípé ọ̀rọ̀ ìlójúkò wọ́n sọ fún akólójúkò bí mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ wọ́n ní sọ fún ọ torí pé àwa àmúlùwọ́ o sì nínú àwọn àwa tó lè mọ àwọn ọ̀nà àtojúkò táwọn olùmọ̀ tí wọ́n fi fi ìmọ̀ ara wọn lórí ìkan nínú àwọn mọ̀sáìlú mọ́sálà kan náà mọ̀sáìlú ẹ̀sìn o ní bùkátà sí wọ́n sì ní bùkátà láti sọmọ pé èyí tí kìíní sọ ní o ní kìíní sọ ní èyí tí wọ́n ní gẹ́gẹ́ bí àmì òun náà ní pé kí ni o final end result olóníìdì ẹ́dìsọ̀ tó nídìí ẹ òun náà ni wọ́n supply òun ni wọ́n provide fún ó ti tó kàfáàkà ìyẹn náà ti tó ọ mọ́ ọ sí ọlọ́run ọba rẹ pẹ̀lú ìyẹn náà fàhádà ayẹ́kùdà òfin inú fòsìnà eléyìí yóò wà máa fi ìwọ yóò máa fi sínú ẹ̀mí àwọn èèyàn alìmìlàmáwò yà àlàmúnà ìkìlà bàbá ní kò sí rọ́ńbẹ̀ àwọn àfáà mọ̀ wípé mọ́sálà báyìí ọ̀rọ̀ pé lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ àwọn àfáà wọ́n fi ìmọ̀ hàn ara wọn lórí ẹ̀ wọ́n láti láì bá inú náà òdì náà ṣùgbọ́n wọ́n ní sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ yìí ó kún sọ́nà 5000 iná lọ yìí bá inú náà wù fi máa bá iná wù ṣùgbọ́n àárín ara wọn wọ́n sàlàyé láàrin ara wọn wọ́n yẹ bá fún náà fi máa bá iná wù wọ́n dẹ̀ ṣe bá tù wọ́n ṣe research láàrin ara wọn lè hàn náà wù áálù nìdá torí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí láti ṣe bẹ́ẹ̀ amma innahum yadhkurunahu lin-nas wa 'ala al-manabil wa fil idaa'a ṣùgbọ́n ká máa sọ lórí rédíò àtòrí mímbàrí wípé àìmọ́sára tó fi àṣílá ìmọ́sára yí o àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ ara wọn lórí ẹ̀ wà fi àkọ́à ọgọ́rọ̀ ọ̀rọ̀ ló wà lórí mọ́sára yí fi tashkik fi dì fala yajuz eléyìí yóò máa jẹ́ kí àwọn tí wọ́n ti ìdúró déédéé nínú wọ́n máa ṣe ìméjì pé ah, ọ̀rọ̀ alámọ̀lẹ̀ ìsinmi àìdán tẹ̀wọ̀ alágbára bá mélòó gan la fẹ́ mú báyìí èwo la fẹ́ mú gan wọ́n máa wà confused wọn nílé ilé tí wọ́n ṣe kínú tí wọ́n mú bẹ́ẹ̀ lórí jẹ́ wípé ìmọ̀ sílẹ̀ fún ìlàfáàtì sílẹ̀ fún àwọn àwáàmù bí ìgbà tá a bá ń à ń fún wọn ní igbó dídí ẹ̀sìn sán ni à ń fún wọn ní igbó dídí ẹ̀sìn sán ni kò sí ìkankan tó ka àwáàmù ẹni ń ta àkán lọ́jà in tí ó fi sí irun tí ó fi sí náà tọ́lọ́ ó sì fi gbà ó tán kò sí ìkankan tó ka pọ̀ lókè láàá in tó jẹ́ end result kìláàsì òní kí wo sọ tàbí tó jẹ́ arijahu akwal òní kí wo ṣe kíni o òní kí ìwọ ó sọ lálàyé kọ́ọ̀lù ọ̀rọ̀ tí àfáwà àlùmọ́ màdìbàdìbà hàrì tí wọ́n sọ wípé وما كانت زندقة قط ولا بدعة ولا هوى ولا ضلالة إلا من الكلام والجدال والمراء والقياس وني وما كانت زندقة قط زندقة kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ààrírí nínú ìtàn zandakọ̀ a bàtẹ̀jẹ́ ẹ̀sìn àbíká tu sí akótilétà àdínì a sì lè tú sí ọmọ àlè ẹ̀sìn olùsándápọ̀ so nígbà míì a sì tún lè tú ní a lè tú sí nifak aláhásábì bí ó bá ṣe wá nínú síyáàkì ọ̀rọ̀ wọ́n ní wàlá bídà àmọ́ bídíà nípìlẹ̀ wàlá hawa àmọ́ ìfẹ́ ẹnu níta àmọ́ ní sẹ̀mírin náà wà àtọ́ ọ̀nà níta àmọ́ ní ẹ wàlá bọ́lá àlà àmọ́ àmì ìlà nílẹ̀ kàlà àfìgbà tó fi lọ́sọ̀ fìdé wálìdìdà àti àlàámọ̀ rí ẹ̀sìn wálé kìyàs àti ìgbà tí kìyàs tó wọlé kìyàs ni wọ́n padà ṣàlàyé rẹ̀ o lẹ́ànà òun yẹ́pùtà olùmọ̀jára nìna sílé ìjìdá sí omúrìdì orí gbogbo àwọn ọba àkàrí ó sílẹ̀ fún ìmọ̀ jiyàn lórí àlámọ̀ rí ẹ̀sìn ó sílẹ̀ fún ìfáwọn èèyàn wọ́n kíyà bàbá ní kíyà sàn sàn bí yá ní àìkíyà sàn fáàsìd kíyà sùn fáàsìd ni o ó di kíyà sùn fáàsìd irú ilé ìtúṣà ìtàn tó nígbà tó lọ́wọ́ bá ní gbogbo wọn forí kalẹ̀ tó wọ́n forí tó ní ana khairu minhu khalaqtani min nari wa khalaqtahu min tin kíyàsì náà nìyẹn wọ́n lè kíyàsì fàáfì o ti irú kíyàsì yẹn òun là ń sọ sọlọ pé kíyàsì náà nìṣẹ́ tó ń ṣe ana khairu minhu mo ní orí adáwọn lọ́nà ìlú tẹ́lifà fún ok wọ́n fẹ́ mú ìlà wá ìlà tó bá àti tó òun lè ṣe kí ni o òun lè tẹ́líbà ó náà ní pé kọlákọ̀ọ́hùnlọ́hù nìna ọlọ́run dá láti ara iná wà kọlákọ̀ọ́hù ní tí ìnábí ọlọ́run ti dáhùn látara ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí ẹ̀ bá bu ẹ̀rẹ̀ láì tí ẹ̀ bù sọ́wọ́ tí ẹ̀ wá fún sẹ́wọ̀n pé àwọn kan jáde ní ibi àbí ètò jáde alayhi salatu wassalam àmọ́ ìkìyàtò sọ̀hì wọ́n ní ẹ̀rí kìyàtò ilé tó lálàáfíà tó gbádùn táwọn àfá olú ìsúlù mọ́ ń lò wọ́n ní eléyìí kò sí nǹkan tó burú mẹ́ falkiyà salasatọ̀ àníwá bàbá ní mẹ́ta náà ni al alákọ̀ọ́kọ́ kìyàtò àwùlá òun ni kìyàtò àwùlá bí á ń kọ́ ẹgbẹ́ ti sọ yí pé kúlù kàmáà láàyè sẹ́lìdìmù nafsan fallahu ta'ala awladihi aw ahaqqu bihi pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ẹ̀tọ́ sí káàlò rẹ̀ pẹ̀lú gbogbo ìròyìn tó pé tí ò ní àtúnjẹ ìjẹkù nínú kama qala ta'ala wala al-masalul a'la fis samawati wal ard ọlọ́run ọba lọ́ba tó bí a ń yí kọ́ ẹgẹ́ bí ká sọ wípé sìfáàtù kọ́ lẹ́sì mítùlù sìfáàtù màfúlù kàmọ́ sàkúlùkù alìmùmọ̀ sílàtú wàhálà àbáàtù wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni fìyàsù tẹ̀mfíìn òun náà ni fìyàsù àfiwé àti àfijọ bí ká sọ wípé sìfáàtù kọ́ lì gẹ́gẹ́ bí ọ̀sán mọ́ sọ wípé bí a ń yí kọ́ bí kí wọ́n sọ wípé sìfáàtù kọ́ lì ìròyìn adẹ́dà ẹ̀ tó dá èèyàn tó dá ogbó kan mislu sifatil makhluq ó dà gẹ́gẹ́ bí ìròyìn àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dání kama taqulu al-mumathilatu wa hadha batil wọ́n ní ẹgẹ́ bá àwọn mọ̀mọ́ sílá wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wọ́n nílé yìí kò rí ìdíjókòó asáàlì ẹlẹ́kẹta kìyàsùn ẹ̀yìnlá òun náà ni kìyàsùn ẹ̀yìnlá وهذا من أدلة أصول الفقه وأنا لا إنه هو أدلة أصول الفقه اليوم يستعمل في المسائل الفقهية في وقت ما إنه مسائل فقهية وهذا يقول به جمهور أهل العلم وأنا كنت ساعة تقول إليه قال المؤلف فالله الله في نفسك وعليك بالآثار وأصحاب الأثر والتكليف فإن الدين إنما هو بالتكليف يعني للنبي صلى الله عليه وآله وسلم وأصحابه رضوان الله عليهم أجمعين ومن قبلنا لم يدعونا في لفظ فقلدهم وافترح ولا تجاوز الأثر وعلى الأثر قوله ọ̀rọ̀tí àfáàwà alìmọ́mà albarbari kí wọ́n sọ wípé fàllọ́ha allaha fi nafsi wà lè kàbí àtàr wà sàbí àtàr wà tẹ́kì wọ́n ni ọ̀rọ̀tọ́ta wípé sọ ó dọwọ́ rẹ o ó dọwọ́ rẹ o kó o sọ ìwọ ọlọ́run ọba kó o sọ ìwọ ọlọ́run ọba nínú ẹ̀mí rẹ kó o sì dúró sí àṣà kó o dúró sí ọ̀rọ̀ àwọn sọ̀hábà wọ́n jẹ́ pé àwọn gangan ni wọ́n gbé àṣà yẹn wá wá tẹ́kílì kó o sì máa ṣe fọtokọ́lù fọlùfọ́lù kó o máa fọtokọ́pì wọn kó o máa ṣe fọtokọ́pì àwọn sàábé kó o máa ṣe fọtokọ́pì ànábì sallallahu alaihi wa sallam kó o máa tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam àlìmúrádù bí tẹ̀klid alìtìbà òun náà sọ yẹn wọ́n ní sáà gbà lérò pẹ̀lú tẹ̀klid níbí òun náà ní alìtìbà kéèyàn máa fọ́lù ànábì sallallahu alaihi wa sallam wàláìsà wà tẹ̀klid alladhi inda al-muta'akhirin kì í ṣe tẹ̀klid tó jẹ́ ilé ìṣe àríọ̀dà àwọn tí wọ́n dé níkẹyìn ọjọ́ bal al ìta àgbàlórí pẹ̀lú tẹ̀lé àìsìbá wálé ìtìdá òun náà ni ká tẹ̀lé láti mọ àwọn kọ́ṣe pẹ̀lú tání ní àlè ẹ̀yìn pẹ̀lú àwọn onímímọ̀ wà á ní sọlá àtàwọn ẹni rere kàkọ́ ní ìtààlà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sọ́lọ́ wọn bá àdékọ́lá wàtàbáàtù mílẹ̀tà àbá ibrahima wà ìsáàkọ̀ yaakú nínú súrátù yusuf ọlọ́ni látẹnu ànájú yusuf ó sọ wípé wàtàbáàtù mílẹ̀tà àbá ibrahima wà ìsáàkọ̀ yaakú pé mo sì tẹ̀lé ojúkànnà àwọn bàbá mi tí í ṣe ibrahim àti sáà àti yaakú fàádà ìtìbà wọ́n ní eléyìí ni à ń pè ní ìtìbà kí èèyàn máa tẹ̀lé àwọn ẹni tó ti ṣáájú wàtẹ̀tẹ̀lé ìdúlẹ̀dì wàbí máa nà ní ìtìbà alàlhàkì máa bùn wọ́n ní ìmọ̀ ti fọ́lọ́fọ́lọ́ lórí pé à ń tẹ̀lé èèyàn lórí òdodo wọ́n ní eléyìí à ó mọ̀ bùkátà sí kí a fi tàbátàtà sínú ìmọ̀ ti fọ́lọ́fọ́lọ́ bẹ́ẹ̀ a máa tẹ̀lé ìlú àmọ́ ṣùgbọ́n ẹ̀rí ìtẹ̀lé afọ́jú alẹ́dì ibìdó ni tẹ̀lé eléyìí tí ó pa sáyún kúrò níbi ẹ̀rí fàádà owó alimọ̀dúdú eléyìí á dà padà ní pàtẹ́kì ìlú alákùsùmẹ́yìí tẹ̀klídù méjì náà ni tẹ̀klídù bí máa rẹ̀ sí bá aláàkì wàhálà mahmud wọ́n ní tẹ̀klídù pẹ̀lú wípé tó túmọ̀ sí pé kámọ̀ tẹ̀lé anábì sọ̀làmì sọ́là àtàwọn sálàfà lórí òdodo wàhálà mahmud wọ́n ní léyìí ó bùkátà káàkiri sọ̀dá ń kátà sí o tẹ̀klídù mi ń gá ìtẹ̀lé bákan náà ìtẹ̀lé afọ́jú láì ní ẹ̀rí àmì ń gá ìmọ̀ àrífàtìmọ́ àlẹ́ ìlú kọ́lá min hakin aw baatil bákan náà láìsí wípé a mọ òdodo tó wà ní ọ̀dọ̀ ẹni tí èèyàn ń tẹ̀lé tàbí irọ́ àmúdodo tí mẹ́lọ́dọ̀ rẹ̀ àmọ́ irọ́ tí mẹ́lọ́dọ̀ rẹ̀ wàhádà wà ní mọ̀gbọ́n wọ́n lé lèyìn ó bùkátà ká sí sọ sí la wà lé kabil asar àfáàní ó dọwọ́ rẹ̀ o kò mójútó súnà yáni ilzamit sunnata wal ahadita kó o dúró ti súnà ṣinṣinṣin kó o sì dúró ti àhàdìf kọlùmù ọ̀rọ̀ tí àáfàá sọ wípé fàyínà dínà ìnànà owó tẹ̀sí ẹ̀sìn òsìn tí ń jẹ́sìn yìí pé ká sì kọpí kọpí ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàbí yá ní ìnàbí sallallahu alaihi wasallam wa sáàdì tó túmọ̀ sí wípé ká mọ̀ sí ànábì jẹ àtàwọn sọ̀hábà ká mọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe ká mọ̀ kọpí wọn ridwanullahi alaihim ajma'in ọlọ́run tí ó bá yọlé sí gbogbo wọn wàhádá wà ìtìbà wà ní eléyìí òní tí agbàlérò pẹ̀lú àlìtìbà kọ́ọ̀lùhù wàmọ́ ń kọ́bìlà náà lámì ẹ̀dẹ̀ ọ̀nà fìlàpsì wọ́n ní ọ̀rọ̀ tí àfáwà alimam albarbahari tí wọ́n sọ wípé àwọn tó ṣáájú wa wọn fúwá sínú iyèméjì wọn sì fúwá sínú dààmú dààbò mọ̀ ń kọ́bìlà náà mílẹ̀ lùkùrú nílẹ̀ lùfà bọ̀dà àwọn tó ṣáájú wa nínú àwọn sẹ́ńtúrì

bákan náà àwọn nǹkan tí ó lè jẹ́ ìṣòro fún ọlọ́jọ́ iwájú wọ́n gbé àwọn ọkọ̀ áìdì kalẹ̀ tí ó jẹ́ pé táwọn ọ̀sẹ̀ ìbá ta kókó àwọn ọkọ̀ áìdì láàmọ́ lọ padà sí tí ó mọ̀ yànnà náà àwọn problem tá a bá ní fún wa wàhálà rúurú bákan náà wọ́n sì tún gbọ́n yẹbẹyẹbẹyẹbẹyẹbẹ jẹ̀zá olùlọ kẹ́ra ọlọ́ọ̀kú bá sọ ẹlẹ́sùn fàmáà rẹ̀ a sì ní ìjọkan ju pé káṣe gíní o ká tẹ̀lé wọn lórí àlámọ̀rí náà wànà síìrù wànà síìrù aláàmàn hajji bákan náà ká sì máa rìn lórí mọ́náàjì wọn lè annahum lámì yọkọ́ sírú fi bayani hada dín wọn tàṣírí bákan náà wọ́n ṣe àṣẹ ètò nípa àlàyé tó yẹ tí wọ́n ṣe lórí ẹ̀sìn yìí wànà fún ìlbídà bákan náà wọ́n sì gbowó yẹ láti ìrànlọ́ fún wa pé eléyìí o bídíà ni o eléyìí o àdádálẹ̀ ni o wọn gbò wọn yẹ fún wa láti ṣàlàyé ẹ̀ fún wa wàṣàwá ìbílẹ̀tì olùfikọ̀tì bíi àti àwọn àsọmọgbè tó so mọ́ bídíà létí gbogbo ẹ̀ pátápátá náà ti lálàyé fún wa wọ̀já jàdúhù wọ̀wá dọ̀húhù rahimahullah wọ́n sì ẹ̀sìn wọ́n sì lọ́kùn wọ́n sì lágánrán wọ́n dọ̀húhù wọ́n sì tún kí ni o wọ́n tún yànnà náà rahimahullah ọlọ́run kò bá wọn sọ wọ́n lẹ́sùn olóore kọ́ọ̀lùwù fàkọ́ọ̀lì dùhùm wáṣẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fà sọ wípé sí wọn jẹ́ o tẹ̀lé wọn o nítorí bá ṣe ní kó o ṣe o wáṣẹ̀rẹ̀ kó o sì máa sinmi láti tẹ́lif nọ́fṣàkà fàkọ́dìkù fíìtà mọ́ làlàbọ̀rùn mọ́ sí kí ni o mọ́ làlàbọ̀rùn fàkọ́dìkù fíìtà gbogbo wàhálà tó fẹ́ mọ́ sí wọ́n ti bọ́ ọtí gbogbo wàhálà yẹn o ní problem fàyínà kààlà hakin orí òdodo ló wà ìdáàkọ̀ dáta hun tó ọba ti tẹ̀lé wọn tó ọba ti tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam tó o sì tẹ̀lé àlàyé àwọn sọ̀háàbà lórí nǹkan tí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe lálàyé fún wọn àǹfààní lọ́ọ́ fi ọ̀dọ̀ lé orí òróǹro lọ fẹ̀dọ̀ lórí òórùn òun ò ní problem pàápàá bó ti wùlẹ̀ kí kó mọ̀ ọ̀yìn náà àmọ́ bí mùsùlùmí àmọ́ tó ń bì í fàkọ̀dé tádàwò ọlọ́run bá ní ilẹ̀ ànábì tí wọ́n bá lè gbàgbọ́ pẹ̀lú ń tẹ́ gbàgbọ́ yìí o àwọn náà ti wà ní kíni o wọ́n ti wà lójú ọ̀nà mọ́ kọ́ọ̀lù ọ̀rọ̀ táà fáà sọ wípé wà látújá wizil asarọ̀ wà álẹ̀ asàrì tọ́ ibi tí àwọn àfáà sálàf tí wọ́n bá dúó lé lórí mọ́ sọ wípé ó ṣe kọjá abẹ́ o iye tó bá ṣe náà orí rẹ̀ náà ní kó dúó lé lórí mọ́mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ mọ́mọ̀ omi mọ́mọ̀ omi o débi tó ti wá lọ tún lọ sọ pé omomi mu ju ẹni tó kú sínú odò lọ mọ́mọ̀ kan mọ́mí kò sì máa lọ ọ̀wá lè mú mi gẹ́ẹ̀kan pàtàkì pé omi yíò omú tó ẹni tó kú sódò sọ́nà pé ẹni tó kú sódò ó mú omi ẹ omi ẹ lọ́wọ́ bá fún sáà bí ikú rẹ̀ òun ló mú omi jù ó mú overdose ó sì jáde láyé onítorí náà àwọn sálàf àwọn sọ̀hábà anábì sallallahu alaihi wa sallam in tó bá fi lélẹ̀ ẹ̀mọ́sì kọjá abẹ́ ẹ má sì kọjá ààbò odó ní tó bá ṣeun ibẹ̀ náà ní kẹ́ ẹ dúró lé lórí ẹ má sì kọjá abẹ́ o nítorí wípé bẹ́ẹ̀ bá ṣe kọjá abẹ́ ẹ lè já inú iná o kọ́lọ̀mọ́jà já sí inú iná so kéèyàn ó dúró lórí asar àfáà Sufyan ọmọ Uyayna ó ní ìní sàtọ́àtà allah tuharrika ra'sak illa bi asarin fafa'al إن استطعت ألا تحرك رأسك إلا بأثر فافعل أفعل سفيان مولانا tàbí Sufyan Asauri ìkánná àwọn Sufyan méjèèjì ló sọ̀rọ̀ mo ṣú ọ̀ yẹn bàjẹ́ mo ṣú ọ̀ ìkánná àwọn Sufyan méjèèjì ló sọ ṣùgbọ́n ẹ̀mí mi tẹ̀sí pé Sufyan fún òyà iná ni ju Asauri lọ. ó ní ní sàtọ́àtà aláàtò hàbìkàrà àtàkìlà àti àṣàrí pàpà tó bá rọrùn tí wọ́n ń pè ọ́ lágbájá lágbájá ìgbọ̀kọ́là ń rí ní ọ̀rọ̀ ẹni ní yà ẹ má bínú mi ìrẹ́dì tó sọ pé kí n wọ ẹyin ní fàfà síbẹ̀ mọ́ wẹ̀yìn ọgbọ́n tí mo wí àlàyé yóòye tó o bá lágbára láti mọ́ wẹ̀yìn mọ́ yìn ọrùn báyìí yàbá àwọn ọ̀sẹ̀ ìgbà ìgbà ìgbà àwọn ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ṣèṣì orí ní sá ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìjì ọrùn pé bẹ́ẹ̀ ni sà ní òrẹ́ ìdí tó ẹ pé kí n chéǹjì ọrùn ni. àfáàmì kò sí bẹ́ẹ̀ àfáàmì kò sí bẹ́ẹ̀. anábì sọ̀lá àlùwà àlùwà sọ̀lá ń sọ̀rọ̀ ọjọ́ kan anábì wa ní à ìjìlì. màsálẹ́bí kan anábì fẹ́ jáde wá rí tàbí ẹnu ọ̀nà

wọ́n mú wọn bẹ̀ níbi ọwọ́ parí wọ́n má sáré wọn bẹ̀. èjì lé ọ̀sán yẹn sáà nígbà sọ̀rọ̀ ẹni tó gbọ́ ìdílésì ẹnu ọ̀rọ̀ tó kò sí oṣù kéde oṣù tó kù sílẹ̀. ìgbà tí wọ́n ṣe ní kíbla àwọn kan ti kírun lọ́dọ̀ àmẹ́sì kan ti di pé kíbla ti yí padà orí ìrùkú tí wọ́n wà náà ni wọ́n ti sọ fún ọ pé kíbla mọ̀ ti yí padà orí ìrùkú yẹn dáadáa ọjọ́ kí ni o ò ní wọ́n ti tọ́ọ̀m òun náà ti tọ́ọ̀m wọ́n yí bẹ́ẹ̀ táláwà ní àyíwú ẹ̀sẹ̀ ìsáàkí lọ́wọ́ ìná á ti kí ni o àkọ́kọ́ kele nígbà bá kí yí ìtàn ìdímọ́gírìbì ń bọ̀ ìṣá ìbọ̀ àbí nígbà bá kí tán nígbà bá kele tán á mọ̀ kọ̀rẹ́ẹ̀tì kíblà ní àsìkò ìrun mọ́gáríbì àwọn òde sọ wípé a change ẹ̀ níbi tán ti dúró yẹn níbi tán ti ń kí náà ibẹ̀ náà ni wọ́n ti change àti bí láti change o àwọn mùsùlùmí ò kọjú sí Jerusalem mọ́ o wọ́n ti kọjú dàbà o lórí ìrùkú yẹn náà nígbà tí àwọn àsìkò láàánú nínú fásitì buhari wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí bóò ni wọ́n ti ṣe ìdára rẹ̀ tẹ́ mọ̀ pé àwọn fọ́wọ́ pé ìmọ̀ mọ́ di màmúùn màmúùn mọ́ di ooo kò kíá tẹ́wọ̀n pé ní ìsìnká lápèjú ní ìsìn ìmọ̀mù dó síbì àwọn pẹ́tọ̀ kíbla ti yí o tẹ́wọ̀n pé tó bá yí bá náà ìtumọ̀ ni pé wọ́n yí padà sí ẹ̀yìn àyẹ́ẹ̀kọ́ ó bì pé ìmọ̀mù ti wà ní ẹ̀yìn àwọn tí mọ̀mù tí wọ́n fún pé kí ni ó ó ti wà wájú ṣùgbọ́n ìdárọ̀ ni wọ́n ṣe lórí ìrùkú yẹn náà ni wọ́n ti tora wọn ìmọ̀ọ̀mù fọ́ kí iwájú àwọn àwọn tí ń bẹ lẹ́yìn náà ṣe kí ni wọ́n ṣe yútọ̀ ìmọ̀ọ̀mù lórí ìrùkú náà ìmọ̀ọ̀mù sọ àyí kò sí lórí ìrùkú tó fi dé iwájú ó wà ní tẹ̀lé aláàrùn náà ẹ lọ kà ó wà mẹ́ ìṣe nǹkan tuntun ẹmọ ọdún tí mo ajáde ti kú eight hundred and fifty two ìjìra ẹyọkùnrin fourteen forty forty two and forty one fourteen kí làwọn fourteen forty two ẹjọ́ eight fifty two kẹyọ́ kò nu fourteen forty two six hundred and six hundred and six hundred and ten six hundred and ten yíyà nígbà ìjà tuntun tó ti kọ fatil bari ọlọ́run kó bá sọ nígbà ìjà lẹ́sùn lórí àti àwọn àfáà tí wọ́n ṣe fídímọ́ fún ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala so àfáà ní wà láti jáwé látàrọ wà alẹ́ asar ibi táwọn alẹ́ asar tí wọ́n bá jókòó sí ibẹ̀ ní kẹ́ jókòó sí ẹ má kọjá apẹ̀ ẹ jókòó ara yín jẹ́ ẹ má sọ wípé àwọn náà tó fẹ́ pẹ̀lẹ́ ìkun mọ́fì kankan fún àti sọ nítòkò tó kọjá lọ́n pé nǹkan lè dáa kó mọ̀ sí kí ni o kó mọ̀ sáǹfààní nǹkan lè náì ó lè pure ó lè good ó lè fine bọ̀kúmọ̀ lè kí ni o kó mọ̀ wúlò iṣẹ́ tí a kò sí náà ni wọ́n àtàkùtù ọjọ́ tó kí ni ó ọjọ́ kọ́ wà sọ ni ó tó bá lọ sí adéṣìdà nídàájí bí 637 ó ra àwọn ìkan tó ń gbálẹ̀ àìlẹ́kọ̀ọ́ ọwá gbọ́ ilé àwọn èèyàn ní parí oṣù local government wọ́n fún ọ ní 40,000 nìkọ̀ọ̀kan wọ́n láti lè gbowó tó pọ̀ gan-an ó gba bẹ́ẹ̀ pa fún oṣù kan ó wá di ìparí oṣù wọ́n á ní tọ̀ àwọn tó gbálẹ̀ tó wá gbowó oṣù wọn ní lọ́gà gọ̀mẹ̀ntì ó lọ́ba tó tí wọ́n kù lówó tí wọ́n kù lówó kò ní bọ́jà gan kò sí lórí payroll bọ̀ tó ṣiṣẹ́ náà ó gbálẹ̀ àbí kò gbálẹ̀ ó lè gbà ju àwọn tí wọ́n gbowó gan tẹ́gbà iṣẹ́ lọ tí ó tún dán mọ́dámọ́dá tí ó fàìn òun tún lè kó ìdọ̀tí ẹ̀kọ́ tó kó lọlé rẹ̀ kó mọ́ dà sí inú dustbin tí wọ́n fún lóun tí ó gbó oṣù ó lè gbówó oṣù ó dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ try ó dẹ̀ try ó try lásán lásán òfò sẹ́nu sí ó sì òfò sẹ́ kò sí ládà kankan kò sí ládà kankan tí ó gbà fún sọ́bà kò sí ládà kankan tó ní kókò fẹ́ tó yàn ní iṣẹ́ tí a kò sùn náà ni o àkàbùkù lọ́jọ́ ń rìn yorùbá ní tààrùn ogun ẹ̀ ń tẹ́ tààrùn ọ̀hún náà ń tẹ́ tó dókò ẹ̀ jẹ́ ìtàn àbá fi ràn yín wọn ní ẹsẹ̀ mòlídì wọn ní ẹsẹ̀ làbátìlù kọ́dírì wọn ní ẹsẹ̀ láyéláta lè sọ́ra àwọn mìíràn wọn ní ẹsẹ̀ ogójì ọjọ́ forty days kìíní kan seven days ẹ̀yìn yẹ́yìn kú padà ẹ̀dókòó ní kó fẹ̀dọ̀ lóróróró sàárè ẹ̀yìn ẹ̀yìn ni tẹ́jà ní tẹ́yìn bẹ́ẹ̀ sí yí sọ́tún ẹ̀yìn sósì ẹ̀tún yí síwájú ẹ̀yìn sẹ́yìn ẹ̀yì pa ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àfáà ní pàárọ̀ tó máa rò pàárọ̀ شقوة مريم من أجل الطعام شقوة مريم من أجل الطعام àbáàlé fàárún ọmọ sí o tó máa rọrùn fàárún gbá ọmọ sí o àà ó ṣe gan o ṣàkọ́ wà tùmọ́ wọ́n wá wá bí fọ́mù èèyàn ti sórí ibú wọ́n wá ti fẹ́ bí òkèlè tí ó fi tẹnu ó ti pàpákò pé á àtẹnu jẹ ló sọ ọ́dọ̀ lórí ibú ọmọ sí o á ó sì pọ̀ gan-an so ọmọ tí ó bá sì jogún gbógún ìtàn títà náà ní ó fi náà ní ó pa gbogbo àwọn àrọ́bá bá bá àtàn táwọn oníbídíà àmọ́ ọ́ lè ní láàyè fídù eh, tahrir pé àtẹ́rùkù láàyè fídù tahrir pé ànábì fi nǹkan rẹ̀ kò sí kò túmọ̀ sí pé haram ní nǹkan yẹn bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́jẹ̀mú bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́jẹ̀mú wọ́n gbé tọ́pù kalẹ̀ agirinti táwọn tò ní àlégbà àwọn olóògbé ń pè ní alligator ìsàlàǹgbà ó ju aláǹgbà ní ṣùgbọ́n ìsàlàǹgbà èmi ti rí dáadáa ìṣẹ́nu fíìmù mo ti rí láìsí mo rí láìsí lójú ayé ìgbàta wà ń gà sáà apà kan nígbàta wà nígbà sáà mo tún rí mi ìgbà tí mo lọ sí zoo ní ui mo rí mi bẹ́ẹ̀ ìgbà tí wọ́n gbé tí ó tán yán tán fi tàṣún tán fi barbecue tán gbé tí wájú ànábì ànábì ò jẹ́ o

Hmm, kí ni àwọn kọ̀rọ̀ yìí tí àwọn kọ̀rọ̀ yìí nìkan àbẹ̀ pé ó kọ̀ fún ànábì láti ṣe mòlídì yẹn nígbà tí ànábì wà láyé sáwọn kankan kọ̀ fún tó yẹ pé kíní yẹn olókọ̀ fún tí òfin dé ó ṣe àwò lọ lágbèrè ààrí ló bí ànábì wá ṣe kíní o wá ṣe ok àlékún bí súnmọ́ sí وسنة الخلفاء الراشدين المهديين من بعدي اوكي ابو بكر ńkọ́ wọ́n ní kò sí umar ńkọ́ wọ́n ní kò sí ali ńkọ́ wọ́n ní kò sí usman ńkọ́ wọ́n ní kò sí خلاص هذه سنة الترك سنة تركية gbogbo ẹ̀ ìmọ̀ ìṣe àtìdí kàlà nínú rẹ̀ ti sọ tó bá fẹ́ mọ bó ṣe dá bíjà mọ̀ àti ọ̀nà tí bíjà pín sí àti bídíà tó wẹ̀wù náà kan tó fáìn tó ní tiẹ̀ gbogbo ẹ̀ ìdùnnà gbogbo ó yóò kílẹ̀ àti ọ̀dà ọ̀rẹ́ wa ó tẹ̀lé jàbàtà fáfún bí ọdún mẹ́jọ ló pẹ̀lú jàbàtà ó ní ìjọ tó dùn wọn ó là kó nu àkídà jàbàtíyà ka ẹ̀sìn ìmọ̀ ó sọ fún mi ó lóun ka ẹ̀sìn ó ní ìdẹ́kan ó lọ wá pé gbogbo àwọn nǹkan táwọn ṣe tààfí ìlú táwọn ṣe bìnà wu àwọn òjú làwọn lé lórí òun rí wípé ha ìyàkà àrúyá tó nà láàrú ṣe hà ìbàwáfí jámù bá tùrù ìbàwáfí kò dúró pàápàá bùsùlẹ̀ fún mọ́ wọ́n á kàgà so ká dúró nítorí ọlọ́run níbi táwọn sàbí bá dúró sí abúláàbí mọ̀sùn kí ló sọ fún abúláàbí nàbá kí ló sọ fáwọn tí ó ń ṣe záríà ní mọ́rájú ọ̀rọ̀ yí ìkanu méjì ìmọ̀ antum ahàdá mìnẹ́nàbí sallallahu alaihi wasallam àwọn antum mọ̀sẹ́tì ló bá dì dọ̀làlà méjì lọ̀rọ̀ yí ìtẹ́ǹsì záríà tẹ́ǹsì tẹ́lẹ̀sì tí kìrì ìmọ̀ ó ṣe wí pé ẹwà guided gbà mẹ́bì lọ sallallahu alaihi ẹ ànábì lọ aláwọ̀kọ́ ni abúláàbí mọ̀sán sí abúláàbí àbá abúláàbí àbá ti lọ ṣe ṣèwádìí pẹ̀lú àwọn àwárí ní nàhàràwáàdì ó ní ìmọ̀ kó jẹ pé ẹwà guided ju ànábì sọ́là sọ́là lọ tàbí kó ṣe wípé lẹ̀kùn fìtínà lẹ́sí tẹ̀mọ̀ pọ́pùnà méjèèjì orí ibú ni òkúlẹ̀ pé ẹwà guided ju ànábì ẹ̀mọ̀nà ju àti wọ́n lè sọ pé àwọn ọmọ ìdáná jù lọ ẹgbá náà ń gbàgbọ́ yẹ́ ẹ̀sìn ìdánẹ́bì lọ olórí burúkú ni bílá shark tí ò ní èmi nínú ó ti yé so dáò ẹkún á sí fìtínà ẹtílẹ̀ fún àánú ẹkún fìtínà sẹ́ẹ̀dì pọ́pọ̀ méjì sí ọ̀nà tó ṣe é múnú méjèèjì àbẹ́ẹ̀kọ́ kọ́lọ̀ ọ̀bà ní gbọ́lá kó ṣàmù níparí afárá nípa látújáwì alhadith àwọn alhadith ẹ mọ́ kọjá àyè yín o ibi táwọn ẹ bá dúró sínú ẹ̀nìkẹ́ dúró sí o fàyín náà alhaq ní tí ó rújú wà láì orí òdòdó ní wà orí òdòdó ni ànábì sallallahu alaihi wasallam wà orí òdòdó ni àwọn sọ̀háábà ni wọ́n wà ọlọ́run bá àlejò láti fi yọrù sí wọn òdodo ni Qur'an òdodo ni pé ànábì wáyé òdodo ni pé àwọn sọ̀háábà ran iṣẹ́ yìí lọ́wọ́ wọ́n sì fi ẹ̀jẹ̀ wọn wọ́n fi rin wọ́n fi lọ́ igi Islam ní àlọ́yè tó wá di ń tẹ̀lé àti ẹ̀ta àtẹ̀bàtì lónìí

àwọn náà ni alifirikọtù náà jìyà àwọn ní ikọ̀ tí ó là alìsúnnàtí wal jama'a àwọn ní ikọ̀ tí ó là ó lámà sí ilẹ̀ imam ahmed nígbà tí wọ́n bèèrè lọ́wọ́ imam ahmed ọmọ hanbali rahimahullah ma ní alifirikọtù náà jìyà tá a ní ikọ̀ tí ó là tá a ní ikọ̀ yẹn lára ibi sọ́lá sọ́lá ń sọ wípé mọ́kánà alámà àlẹ́ àlìyáwó wa ashabi ayíkọ̀ owó ní kan yẹn sálẹ̀bí sọ́làsọ́là sọ wípé òun náà ni ikọ̀ tó bá dó lórí tí mo dó lórí lónìí àtàwọn sàábé mi kọ́ọ̀l imam ahmed ọmọ ambal oní ìlàmìyàkúnú ashabal hadith fàlá àjìrìmọ́n home tí kìí bá ṣe wípé àwọn alul hadith ni alul hadith kò túmọ̀ sí pé àwọn tí wọ́n kọ́ ìmọ̀ hadith ìyẹn lè jẹ́ àfáà aládìsí ó dẹ̀ jẹ́ mùsẹ́dé wọ́n jẹ́ àfáà aládìsí mọ́jẹ̀ sáláfí olùjẹ́ àfáà aládìsí mọ́jẹ̀ òsún náà olùjẹ́ àfáà aládìsí wọn fa ìrìn gbọ̀dà rẹ̀ tí ó mọ̀ sí islam lada ó ti yé so aládìsí wọn sọ bí alul haq àwọn náà ni alùsùn lọ sí wal jamaa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fún adé àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ subhanaka wa bihamdik ashhadu an la ilaha 好了。